آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نقدر نتبرر يكون بو يكيكيسي كنت فتاكي من nínú ìsìlámù wáyé òun náà nìkan ní kéèyàn kàn máa téèyàn ti jẹ́ mùsùlùmí lọ́sẹ̀ tẹ̀kọ́ téèyàn ti wà nípò ẹni tí ó súnmọ́ kọ́ra àlùjáná wọ lọ́la gbẹ̀ngàn ìyàm pípa àwọn àjọ kan pọ̀ nínú ẹ̀sìn Islam yàtọ̀ sáwọn èyí tá à ń rí bí à ń ṣe sọ̀rẹ́ à ń ṣe sèyàm à ń yẹ zakat à ń lọ sí àwọn àjọ pọ̀ gan-an eléyìí tó ṣe tó súnmọ́ kọjá pé púpọ̀ nínú àwọn mùsùlùmí ò tiẹ̀ dára mọ́ ambọ̀sì bọ́ ti pa pé ọ̀nbẹ nínú ẹni púpọ̀ àwọn kan tẹ̀sìn tó fi kú kúrò láyé téèyàn ti wá tẹ́jọ́ pé ń dọ̀tí yánà téèyàn ti padà wọ́gà ọ̀ àwọn agbèrò pé ṣàlọ́ àmọ́ mẹ́nu ba àwọn àjọsìn wọ̀nyí lọ́lọ́kan ọ̀jọ̀kan káwọn náà lè gbàgbé pa tara amú mẹ́sìn tá à ń ṣe àwọn náà àtẹ̀sẹ̀ níbi wípé ọ̀kan nínú àwọn kò ní tó fẹ̀sìn rẹ báyìí láwà. ẹdí ká mẹ́nu bá ọ̀gbọ́jà ọ̀gbọ́jà ìjọsìn ni eléyìí tó ṣe pé ó túmọ̀ sí ìran kan ìran kan torí àwọn olùmọ̀ sọ fún àwọn ìjọsìn tọ́rọ̀ mọ́kàn ọ̀pọ̀ gan-an. tètè pé púpọ̀ nínú àwọn èèyàn náà ti dá kókó tó bẹ́ẹ̀. ìran kan ó ní ṣe pẹ̀lú àfojúsùn ẹnì kò sí láyé tí ò ní ìran kankan. ìran kan àwọn èèyàn máa ń já lórí ìmọ̀ ń fẹ́ dáadáa ìjà jẹni tó gbádùn gbogbo èèyàn pátápátá wọ́n máa kan dáadáa. wọn kì í tẹ́ka ìjọba ìran kan yìí ìjọ mọ̀ pé ìjọsìn èyí tó ṣe pé ọ̀ràn àyàn ló jẹ́ lórí gbogbo wa ká rẹ̀ lọ́sọ̀dọ̀ ọ̀wọ́ nìkan ìran kan wa àfojúsùn wa kò lọ síbi kan yàtọ̀ sọ́dọ̀ ọ̀wọ́ iṣẹ́ ló ṣe ọjà àgbẹ̀ ni ọ́. ohunkóhun lè máa ṣe ó ní nǹkan kan tó fojú sùn pípọ̀ ọ̀fẹ́ jẹ́ ọ̀fẹ́ dà báwo ló ń fẹ́ kọ́lọ̀ lórí àwọn tuntun fẹ́ tọ̀fẹ́ kọ́tẹ̀lẹ̀ sí ọ tọ̀fẹ́ kó ti ẹ̀rìn ní gbèrígbèrí rẹ̀ tọ̀fẹ́ kárílu rẹ̀ àjálù rẹ̀ kọ́tẹ̀lẹ̀ sí ọ. gbogbo èyí tó ń fẹ́ o ó jẹ́ ni tó jẹ́ kó onírankan rẹ̀ sí ọ̀wọ́ òní kó fún ọ èyí tó ń fẹ́ ó nira kàfé ọwọ́ àpòn náà ní kọ́mẹ́dé kọ́sẹ̀lẹ̀ sí ọ. níjọ́ tí èèyàn bá ti jẹ́ bẹ́ẹ̀ tẹ́kí gbogbo àfojúsùn rẹ̀ ọ̀dọ̀ aláàbò lọ́lọ́ níjọ́ náà la máa pe ní mùsùlùmí gidi. ṣùgbọ́n tẹ bá ti dá sórí àtẹ́tẹ́ bá tún kàn sá ẹ̀sìn ẹ̀ mẹ́sàn-án nínú mẹ́wàá àfojúsùn òsì lọ́dọ̀ ọ̀lọ́ ọ̀dọ̀ àwọn èèyàn ni làfojúsùn gbogbo wọn wà ìdí nìkan ti rí pé gbogbo tó bá ń ṣe láyé wọ́n mọ júbà fẹ́nìkan lórí tí wọ́n ń ṣe fóun ní ẹni tó ṣe kó lè má jẹ́ káwọn jàjẹ́ yó àbí káwọn pọ̀ sí ẹ̀ mọ́kà tó bá ni wọ́n mọ júbà àwọn bàbá lọ́jà àwọn ìyá alájé àwọn yúní ọjà àwọn lórí ikú ni wọ́n lè léyìn lọ́jà wọ́n lè wọ́n lè pépé ọmọ wájà ìmá wọ́n lè pépé ẹ̀rí pa fojú sun rẹ̀ yìí yọ lọ sọ́dọ̀ àwọn èèyàn pé kí wọ́n sá máa bàjẹ́ lọ́dọ̀ wọn. ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ ẹni pé àfojúsùn tiẹ̀ lọ síbi kí wọ́n máa rí ṣe kí wọ́n máa rí ná kí wọ́n máa rí lò ó lè lọ sọ́dọ̀ olóògùn ike kí wọ́n fún ní oògùn abẹ́nú pọ̀npọ̀ tó wọ́n rí iná fi tí wọ́n lọ́dọ̀ gbogbo ẹni tó bá ti ṣe gbé sẹ́wá láyé yìí yóò máa gbé sẹ́wá nà torí ẹ̀ tó bá gbé mẹ́kò lèèyàn bá ń ṣe bátìrì chájà

ẹ̀rọ àdìpọ̀ ogun dandan kí ló dé nítorí àwọn oògùn kan wà tí wọ́n rí ìmọ̀lẹ̀ ń bẹ̀. wọ́n sọ pé àwọn òtí ẹ̀ lè tírèsì ẹ̀ dípò pé àwọn ọmọdé tó wà oògùn yìí sì ní àfojúsùn àwọn tí ń jẹ́ káwọn kọ́wọ́ yá tí ń jẹ́ káwọn orí tẹ̀. ẹ lè wọn. àwọn kan ti ń ta pákó ẹ̀rí fún àwọn ní ìrọ̀lẹ́ àwọn náà lu oògùn burúkú oògùn burúkú oògùn burúkú nígbà tó ń bá ní wọ́n fẹ́ lu lẹ́rán yọba dogun dọdẹ àwọn kan tẹran àwọn náà ti yọ owó pé ẹ oògùn àlùjẹmú lẹfún pè wá wá rẹran torí kan fojú sùn sí wọn ọ lọ síbi oògùn oògùn ló lè ṣe wọn lé wọn tì nítorí wọn máa wò pé táwọn bá ti kú omi òyìnbó ọjà tà wọn ẹni tí ń ṣiṣẹ́ nílé iṣẹ́ tí wọ́n ti máa ń fún wọn lágbèéga lẹ́nu iṣẹ́ àfojúsùn àti rágbèéga rẹ̀ yóò lọ sọ́dọ̀ olóògùn àtàwọn ọ̀gá yìí yóò ti máa gani ọmọkùnrin yóò ti máa gani ọmọkùnrin àwọn ah, ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi ó lé mi nígbà ẹgbẹ̀rún ló ti máa kàn mí sẹ ọ̀gá mi ọ̀gá mi báwo ìrònú kò tí ọ̀pọ̀ aláìsàn ọ̀tà nítorí pé kí ni wo fáwọn ilé wọn ló lè ṣe tí ọ̀gá ti já wọn kò lè ṣe ṣe oníkàlùkù wa ká máa wọ ẹni ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà ńlọsẹ̀ kẹsàn tó ti fẹ́yàwó wọn gbọ́ kó ìbára náà máa àfojúsùn rẹ̀ ò ní lọ sọ́dọ̀ Allah nígbà tí àfojúsùn rẹ̀ kọ́kọ́ wà lọ́dọ̀ Allah lóṣù mẹ́sàn àkọ́kọ́ ẹjẹ́ kóṣù mẹ́sàn kọjá àwọn àti bàbá kan bẹ lọ́sùn o ìdú ọ̀sùn lọ́wà kì í bá ti wọ́n pè é yọba di pé wọn sọ fún gbé odidi alága wọn ó gbé tẹ́lẹ̀ kan náà ọ gbọ́dọ̀ gbé sí méjì odidi alága wọn ilé ìtókòtò tó kùkù mẹ́ta ẹnu ẹ kó lẹ́nu ẹ tó torí pé àfojúsùn rẹ bàbá ń ló lè tẹ wọn náà kí ìsara rẹ ó rí pé ìtọ àbòdọ wa bá tó wọlé ní oṣù kàkàmọ rẹ tọ́lá àfojúsùn rẹ ní kékeré yẹn kọ́ omi bá ní mọ́lẹ̀ tòrẹ́rì pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kù ọ̀sẹ̀ bọ́ lọ́pọ̀lọpọ̀ wọ́lá ìtọ́lá ọ̀sẹ̀ bọ́ ẹ̀yin tẹ̀ ń wa mọ́tò ńkọ́ níbi ìsàlẹ̀ sẹ́rìn mi ó ti pẹ́ nígbà tí mo ti wà kékeré ni mo ti máa wò ní jọ́ọ̀ tí bá ti wo ibi ìsàlẹ̀ ibi sẹ́rìn láì kọ́ sọ fún kàmábẹ́ ọwọ́ alẹ́ bàbá tí ń tí ọ̀ràn yìí lọ́dẹ̀ fi ní láti ni ọmọdé ò mọ̀ fún pẹ̀lẹ́fọ̀ọ́ àfojúsùn ti wọn nu wípé nǹkan tó lè tó lè dáàbò bò àwọn nù ẹ̀rí pé ìjọba ń pera ẹni mùsùlùmí pẹ̀lú gbogbo rádaràda pálapàla Islam náà dà odò káńsà nílùú yín àwọn èèyàn máa ń tèkó wa wọ́n máa ń tìbàdàn wa wọ́n máa wá wọ ẹrí ńbẹ̀ tiẹ̀ náà wà lọ déédéé ẹnìkan wá sọ fún ọ lóyún pé ah ó do afukami tó wà níbi táwọn yẹn ti torí rẹ̀ kò fún wa lọ́ńtì ọ̀gá wa láwọ̀ ọ̀ka fún wọn náà bá tẹ̀lé wọn lọ pé tí wọ́n bá wẹ̀ lọ́dún yìí wọ́n bá wọn náà wẹ̀ rí bẹ́ẹ̀ ẹ rí i pé ìmánì Yorùbá kìí ṣe ìmánì gidi ọ̀pọ̀lọpọ̀ múnáfìkì ni wọ́n wà wọ́n ti fẹ́ wà èyí ò lè tán àwọn àwùjọ ti ń bẹ lọ́dọ̀ alihamudulilayi tẹ́tẹ́ mùsùlùmí lẹ́yìn náà ẹ wá jẹ́ kí ni yẹn ọmọ kí gbogbo ṣẹṣẹ yẹn ọmọ dínú ọmọ dọ́kà ẹ má pa àǹfààní papọ̀ mọ́ Allah ẹ má fi ọ̀nà kan yín sọ́dọ̀ ẹnikẹ́ni ó sẹ́ni kẹ́ni tó lè ṣe àfi Allah tí olúwa bá ní kíní yọ jẹ tiẹ̀ tí gbogbo ayé bá ní kò ní tí ọlọ wọn ò fi bàbá ńlá fún wọn dà tolúwa bá sì ní kíní yẹ kò ní jẹ tiẹ̀ tí gbogbo ayé bá ní wọn ìran kan wa ibo láàmú ti sin gbogbo wa ọ̀dọ̀ Allah torí ní kó ní òṣèṣe tó bá ní kó má ṣeéṣe ńkọ́ o lè ṣeéṣe tó lọ gara rẹ láàmú gbogbo owó ẹ̀kọ́ fún fi jẹun ó tún máa kó lọ lé olóògùn gbogbo ọjọ́ ẹ̀kọ́ tọ́jú ara rẹ ó tún kan wa sí lọ́dọ̀ ẹnikẹ́ni lọ́dọ̀ tó bá ń fẹ́ tí wọ́n bá fi ìran tó ń ṣe ṣiṣẹ́ bó ti sọ àti bó ti yẹ àsìkò tí ìgbéga ń bá tọ́ sí ọ kò sẹ́ni tó lè dá dúró ṣùgbọ́n tó bá sọra rẹ di ránṣẹ́ fáwọn ọ̀gá tí ó gbé ọ̀gá lẹ́nu iṣẹ́ wọ́n á sọ pé wọ́n ò lóyà ìwọ ọmọ ṣe kó ọmọ kó ọmọ kó ọmọ ọmọ kúrúkọ ọmọ ga fáwọn ọmọ dúgbà fáwọn òní ga ó sì yọ wọn lẹ́nu iṣẹ́ kó tó di pé promotion dé torí wa bá rí kọ́tọ́ sí ọ. torí délé ọ̀dọ̀ àjàmà ọmọ tí ń ṣèdánwò ìran kan rẹ ọ̀dọ̀ Allah nìkan wà ẹnìkan títà kan àwọn pánẹ́lì kan tó lè kókọ páàkì àmọ́ tó lu abánikọ páàkì ọ̀sẹ̀ni tó lè dín olú ẹlẹ́dàá kọjá kí ìran kan wọ́n dà sí wa tún ìgbàgbọ́ òdodo wa dé gbogbo ń tí máa jalè ìgbàgbọ́ òdodo máa yàn lọ́wọ́ olúwa kó lé wa sí kó lóun náà sí wa استغفرك واتوب